àwọn ẹjú máa ti wọ́n sọ pé wọ́n sọ pé sọ sọ Instagram ṣe Instagram ṣe ikọ́ ṣe Instagram ṣe ikọ́ ṣe ikọ́ ikọ́ ìṣọ̀kan ló pè sí ẹsẹ̀ mo o. I thank my creator wọ́n ní fẹ́ lómi ṣe níjọ èmi ní ẹ̀kọ́ ẹlẹ́nu Tag me on your IG story Ṣèyí underscore vibes you can know show Fáwa jága Abuja Ọ̀sàpá lọ́dọ̀ Kadogan Yàmọ̀dìyà Yálé Attention stand by Ṣé mi sì rí rárí mo ka tírà mi orí máa jíjà mi ìdí jíjà mi gbọ́dọ̀ síbà ní King Zanga ní Alexandra ṣẹ̀ṣẹ̀ mi gànjà ní kó àrùn náà. We just have ma fefe If no be money, but man that keje I relax on the sofa You can tell I'm a soldier Come, come, come, come, show my kid about me, Johnny You look at me, dummy, dummy, oh, me, zemi, zemi, zemi I'm on that tea, Johnny, all night we boom All twos on me, don't down, fuck you Mawa jaga, abuga, osa palo, doka, doka Yamodia, yalati, yalati